èmi ò rí pé wọ́n rí tẹ̀blík nídìí sàárè kan tí wọ́n ń bọ tí wọ́n ń sorí kanlẹ̀ àbójókòó síbẹ̀ mí ní ò sí o ó lè wà o èmi ò rí ṣùgbọ́n tẹ́ bá padà sínú tírà wọn ẹ mọ̀ rí àwọn ìmọ̀ ẹ́ tẹ̀blígì ní sọ fàdáìlì àmàlì fàdáìlì sọ̀dàkọ́t gbogbo tó yẹ kí dókítà ká nìyẹn gbogbo tírà tẹ̀blígì owó 20 ǹjẹ́ ẹgbẹ́ wọ́n ká nìyẹn so àwọn èèmọ̀ yẹn bẹ́ẹ̀bẹ̀ láwọn ìgbàgbọ́ ìtàkà bẹ́ẹ̀bẹ̀ ìtàn ọmọ tí bàbá rẹ̀ kú bàbá rẹ̀ wá fogúnlẹ̀ ó fowólẹ̀ àti irun irun ànábì kan àwọn afẹ́ pọ́gún àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn mú owó wá lóòfẹ́ irun ànábì kan irun orí ànábì kan kò pẹ́lẹ́ kò pẹ́kò jìnà ọmọ ìpadà wá kú pàtó wá kú àwọn àfá àdúgbò wá lálàá pàdàbí ní àà ìyẹ́lá ló lọ́un bẹ́ẹ̀ báyìí lọ bí sàárè mi ẹlọ tọrọ àdúrà ń bẹ gbogbo tẹ́ bá tọ́ bí sàárè mi ìmá gbogbo ẹ̀ náà ló jẹ́ ṣíṣe kùbùrí àgọ́hùn jama'a alu wọn iná yàn pẹ́tipẹ́tipẹ́tipẹ́ yẹ kélé ìtí yọ́pọ̀lọpọ̀ wà ẹ̀rí páwọn jẹ̀mọ́ tẹ̀bílìgì gan ìwọ̀nba láwúyéwúyé títí wọn ṣe wá dáwọn tó ń bá wọn pàtẹ pàtẹ ọ̀rọ̀ tó ti tó fẹ́ gbé wọn jà àwọn yóò nífẹ̀ẹ́ wọn tó ti àwọn èèyàn ò nífẹ̀ẹ́ wọn wọn ẹ sọ fún mi dókítà tó jáde tọ́lá àwọn kàwé 95 àti 85 lórí sáàṣì ìjẹ̀bílé níjò náà lọ jáde ṣe 3 days náà àbí 4 months àbí 40 days títí obìnrin àwọn tẹ̀bílì obìnrin náà mọ́ lọ jáde àbí ṣíyàwó tí wọ́n lọ jáde àwọn ọmọ náà máa ń lọ nídò náà pàtẹ ìwọ́n tó ń ṣe wáàsí láti jọ yìí tí wọ́n ti ní mọ́síláṣí wọn àbí láyé wọn nìyí ẹ̀yìn èèyàn wà kí ló dé náà tẹ̀blíkì rẹ̀ fílẹ̀ tó ẹ̀yìn ò lè lọ jáde náà nídò náà sọ bẹ́ẹ̀ tẹ́bá fi lè rá olóngbò tó ń ṣàlùwàlá ó fẹ́ kẹ́ran jẹ ni tí ó ti bí bá sì ṣe pé jẹmọ́ tẹ̀blíkì náà nìyí wọn ò lóye tán bá lóye náà wà wá èyí ni wọ́n ẹ́ fi ń ṣòṣèlú ni náà náà sì mọ̀ bẹ́yìn ọba tí ẹ mọ̀ reality nìyẹn jẹ́síyé ah al-sheikh dr dr fadil al-imam hafidhahullah wa ra'ah kọ́lọ̀wọ́ dáadáa wọn ẹni pé káṣfù náà ni ṣubuhati yẹn wọ́n ṣe káṣfù ẹ̀ fẹ́ni bá lòdòdó fẹ́ni lòdòdó so tipẹ́tipẹ́ làwọn àfáà sunna ti máa ń dúró dáadáa lásìkò fìtínà fáǹfààní ara wọn òdodo tí ń bẹ lọ́wọ́ ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀ràn yẹn ní wọn gbọ́dọ̀ fi pamọ́ wọ́n fi hàn wọ́n ó sì gbìyànjú bí wọ́n ṣe la àwọn èèyàn kúrò nínú rújú so kẹ́nìkan wá lóhun ṣe rìsáàṣì ti netflix alùsùnà ni wọ́n ẹ̀lẹ̀ wọ́n kúrò àníjọ́wò gangan lòun náà ti lọ 4 months àbíjẹ́ bá ti gba doctor tó ti gba doctorate kìí lọ 4 months ẹ́ ọmọ lọ ẹ̀ẹ́kọ́ náà lọ 4 months kọ́ sì kóyàwó lọ kọ́kọ́ mọ́ lọ 4 months ilé ìwé wọn tí wọ́n dálẹ̀ náà nìyí ká mọ́ náà yẹ̀yẹ̀ mọ́lẹ̀ àti lẹ́kúnléwé ṣe 4 months àbí tí ó bá dáa ní ṣe ẹ tilẹ̀kùn léèwé àti yunifásitì tẹ́ pípẹ́ láti rí rẹ̀ ẹ lọ fọ́mọ̀ntì ẹkọ́ wọn tíṣà ní wà bí ó yá ẹ síwájú gbogbo ẹ̀wọ́n lọ fọ́mọ̀ntì ìran ni kí ló wá dé tàwa ń pè ọ̀bọ̀ fáwọn tàwa ń pè ọlọ́kù sáàdún jama so ẹni tí ó rújú fún wọ́n lẹ̀kọ́ rújú fún ọ alùsúnnà wà jàmá kìí ṣe mọ́ṣíláṣì kan náà ń pè bẹ́ẹ̀ tẹ́tìyé kìí rẹ̀ ṣe àwọn èèyàn kan lágbólé kan àwọn aláwọ̀ kan rárá àwọn tí wọ́n ń pè ní alùsúnnà wà jàmá òun ni àwọn ẹnikẹ́ni tó bá ti rí ipasẹ̀ àwọn sọ̀hábà Ànábì Muhammad sallallahu ma wá gbọ́ ní àkídà láti sọ́kàn ní ìjọsìn ìjọsìn wọn ní ìbádá wọn nígbàgbọ́ wọn pẹ̀lú wà wọn wọ́n pè lálùsúnnà nù wọ́n pè bẹ́ẹ̀ last week Friday táà sọ̀rọ̀ díẹ̀ ní gbọ́rọ̀ àwọn náà ṣe ń bọ́ aṣọ ìtìwà pẹ̀lú ògbò ọlọ́ níbi tíra al-asila wal-ajiba àdìrí àwọn al-faraqu wad-dala àwọn ọjọ́ tí wọ́n ti àwa sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ dókítà tó láwọn ṣe research tẹ́lá 95 tẹ́lá 85 ìpè hmm. then gbólóhùn kòbòríyà kìí ṣe pé tẹ̀blígì asọ́ ipé tẹ̀blígì pé àwọn ah, àlọ́ bá wọn nílì sàárè ẹ máa ń kínú ara hmm, èmi ò rí yìí ń rí ṣùgbọ́tọ̀ ẹni tó lọ sí ìsàárè tó lọ tọrọ àdúà lọ́wọ́ òkú tó bẹnu sàárè tó yé àtẹni tó wà nílé tó náà tọrọ àdúrà lọ́wọ́ òkú ìkankan náà ni wọ́n ẹnìkan wá pè wọ́n ní Sunday kọlọ́bà aṣàlékún dáadáa ẹ̀rọ ó ń tọ̀hún ó lóun gbọ́ ọdún kan bí wọ́n àwọn kan ní tẹ̀bílígì mọ́ ń bọ sàárè so a gbọ́ àfáà kan tó ní pé kìí sí lọ bọ́ o ṣùgbọ́n ọmọ tí ó àlàyé àfáàwò lẹ sọ àfáàwò lẹ ní gbogbo àfáàwò ló sọ bẹ́ẹ̀ ṣáàdì àwọn fàlàyé lórí ẹ̀ wọ́n ni èmi ò rí wọ́n rí tẹ̀blík ní ìsàárè kan tí wọ́n ń bọ́ wọ́n sọ oríkanlẹ̀ àbójókù síbẹ̀ mí ní ò sí o ó lè wà ó èmi ò rí ṣùgbọ́n tẹ́ bá padà sínú tírà wọn ẹ mọ̀ rí àwọn ìmọ̀ ẹ́ tẹ̀bílígì ni sọ fàdáìlì amal fàdáìlì sadaqat gbogbo tó yẹ kí dókítà ká nìyẹn gbogbo tíra tẹ̀bílígì wọ wọn owó 20 ǹjẹ́ kí wọ́n ká nìyẹn so àwọn èèmọ̀ yẹn bẹ́ẹ̀bẹ̀ láwọn ìgbàgbọ́ ìtàkàn bẹ́ẹ̀bẹ̀ ìtàn ọmọ tí bàbá rẹ̀ kú bàbá rẹ̀ wá fogúnlẹ̀ ó fowólẹ̀ àti irun ìrun ànábì kan àwọn afẹ́ pógún àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn mú owó wọ́n lóun fẹ́ ìrun ànábì ìrun ẹ̀yẹ kan ìrun orí ànábì kan kò pẹ́lẹ́ kò pẹ́kò jìnà ọmọ ẹ̀ padà wá kú pàtó wá kú àwọn àfá àdúgbò wá lálàá pàdàbí ni àà èyẹ́lá ló lọ́un bẹ́ẹ̀ báyìí lọ bí sàárè mi ẹlọ tọrọ àdúrà ń bẹ́ gbogbo tẹ́ bá tọ́ bí sàárè mi ìgbà gbogbo ẹ̀ náà ló jẹ́ ṣíṣe kùbùrí àgọ́hùn ẹyọ kan nìyẹn o in tó wà mẹ́ẹ̀ kọjá 9550 doctors <laughs> uncountable fake stories tó wà mẹ́ẹ̀ so wọ́n á ṣàlàyé fẹ́ nìyẹn ẹni ẹni ah ṣé òkè ṣe wọ́n á ní bákan náà àwọn mọ́ṣíláṣí wọn ní indian láwọn ìlú mi ìbẹ́ ní mọ́ èkó sàárè ń bẹ níbi àwọn mọ́ṣíláṣí wọ́n sì yàn sí mọ́ṣíláṣí wọ́n ní èkóńkọ́ àpò ah, ní mi ìmọ̀ ah, ah subhanallah ah ọ̀dẹ̀ parọ́ lóòtọ́ àti dólú ti lẹ́ẹ̀kan títí àlọ́ṣe tẹ̀blígì mẹ́ àlọ́ṣe wá sí fún náà ni pẹ̀tẹ̀ bá níbẹ̀ ìjọ́lẹ́ṣe wá sí fún wọ́n ṣe lálejò ni aláṣe wá sí fún yí ẹ mọ̀ pé rice calẹ̀ ẹ mọ̀ pé chicken calẹ̀ ikrom so máa ní àmì òmọ́ bí á sáré wà ń bẹ́ o oní ah, kò sí sáré mẹ́ kò sí sáré mẹ́ later

wọ́n lẹ́nìkan gbé jáde wá láti ìlú láti ìlú wọn náà ẹ tó gbé jáde wá ó wá kú wọ́n á sí síbẹ̀ tí bẹ̀lẹ̀ kan sí sí ẹ́ àìmọ́ ewé rẹ̀ tó ní títí tí ò ní fámílì tó ti kú ìntà ń ṣe ibi tí kùbùríyà ti bẹ̀rẹ̀ náà nù kùbùríyà ló ti bẹ̀rẹ̀ nìyẹn kí ẹni rẹ̀ kẹni rẹ̀ kú káwá bàbàrà òkú ẹni rẹ̀ ká bàbàrà sàárè rẹ̀ ní tó ti bẹ̀rẹ̀ náà nù ẹ sọ fún mi kí ló dé tó lè gbé lọ tó lè gbé sadépọ̀ wọ́n wá sí sí mọ́sálásí sáàdàrà eré àwọn ẹgbẹ́ àwọn obìnrin ẹni bá juwọ́lẹ̀ so ẹwọ kan báhùn so tí ò bá ṣe pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni ṣe pé àmá sí mọ́ ní mi ò mọ́ tó lú tí ó sì mọ́ fi àtàkì náà alhamdulillah àwọn tó ti lọ lú ti rí dáadáa wọ́n ní sàárè ń bẹ lólùtì bí ní olọ́pọ̀lọpọ̀ o